فإن أصدق الحديث كتاب الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته lẹ́yìn ìgbà tí a dúpẹ́ fún ọlọ́run àtọrọ ìkẹ́ àti ìgẹ́ ọlọ́run fún ìṣẹ́lá muhammad sallallahu alayhi wa alayhi wa sallam àbẹ́ ọlọ́run ọba nínú títóbi rẹ̀ kí mọ́ṣẹ́ fún wa ní àgbọ́yé ọ̀rọ̀ rẹ̀ àti súnà ànábì rẹ̀ pẹ̀lú ògbó ọlọ́run a máa tẹ̀síwájú níbi tí a bá. àlàyé tí a ń ṣe bọ̀ dé nínú tírà Riyadus Salihin pàápàá jùlọ a wà ní báàbù sabr ojúpọ̀nà ìní àtẹ̀mára ìní sùúrù àti pàtàkì ẹ̀ nínú ìgbésí ayé ọmọnìyàn hadith tí a ń pẹ̀lú ògbọ́ ọlọ́run subhanahu wa ta'ala ibẹ̀ náà ni a ó ti túmọ̀ tẹ̀síwájú léni àbí ọlọ́run bá mi tó bẹ̀rẹ̀ kí ó fún wa ní àgbọ́yé rẹ̀ kí kí ó sì fi yé wa. Naam. Níbi tí a bá hadith náà dé ní. Ni ìdánilẹ́kọ̀ọ́ èyí tí ó tó kọjá àdífẹ́ àfáwà Suhaib abẹ́kọ̀ náà níbi tí a ti dúró òun náà ni nígbà tí asáhìr. As ẹni tó jẹ́ bàbá òpèdán yìí àbí ẹni tó jẹ́ àrọ́ọ̀hìn aṣàlàyé fún apẹ́yìn tó ń pè ní àrọ́ọ̀hìn òun náà ni àlàáàbì ẹni tí ó jẹ́ olùsìn lọ́hùn ó ní wọ́n ń pè ní àrọ́ọ̀hìn pàápàá jùlọ lọ́dọ̀ àwọn nàṣọ́rọ́ níyà wọ́n sábà máa ń pè àwọn tí wọ́n bá máa ń sin lọ́hùn púpọ̀ ìgbà míì máa ń bẹ àrọ́hìb ìmálẹ̀kùn ìgbà míì sì ń bẹ ìmálẹ̀mọ́kùn ṣùgbọ́n èyí tó dáa jù lóyìn bá jẹ́ olùsìn lọ́hùn tó sì nífẹ̀ẹ́ àti máa ṣèjọsìn púpọ̀ fọlọ́hùn ó dáa kí ìjọsìn okùn ìmọ̀ okùn torí pé tí ìmọ̀ bá kún ìjọsìn yóò jẹ́ kéèyàn ọmọ àwọn kan wò lèyàn lè ṣe téèyàn ò ní ládàá lérí ẹ̀ ṣùgbọ́n tí mò ń bá kún èyàn ò máa ṣe bílẹ̀ àwọn nígbà míì téèyàn mọ̀ rò pò ń sin lọ́nà. ibi tí a bá àlàyé dé ní nídàálẹ́kọ̀ọ́ èyí tó ṣáájú ó náà níbi tí sí ọ̀dọ́mọkùnrin nígbà tí ó tí wọ́n pè é ẹni tó jẹ́ afọ́jú èyí tó ń bẹ lọ́dọ̀ ọba tí ọlọ́run lo ọmọ yìí ní sábàbí láti la ojú afọ́jú náà ìgbà tí afọ́jú yìí padà dọ́dọ̀ ọba ọba ń bi léèrè wípé afọ́jú la mọ̀ ọ́ sí tẹ́lẹ̀ bóòlù ojú rẹ̀ ṣe là ó sì tọ́ka ọmọ yìí tó ní kúkúrú ọmọ yìí náà tọ́ka àfa gbogbo àti wọ́n sì mú àfa wa fada'a bil minshar fawudi'a al minsharu fi mafraq ra'si fashaqahu hatta waqa'a shaqqahu ibi tí a bá ní ìdánilẹ́kọ̀ọ́ tó kọjá nìyẹn. almishar ọ̀nà ni ayùn tàbí màá ń rẹ igi ọba yìí ní kí wọ́n lọ mú ayùn náà wá nígbà tí wọ́n ní kí onímọ̀ yìí tí wọ́n pa aláṣẹ faqila lahu irji' an dinik fa aba wọ́n pa aláṣẹ pé kó fẹ̀sìn tọ́lọ́n lẹ̀ kó máa ṣe ẹ̀sìn bọ̀rìṣà àfáà yìí ó kọjá lẹ̀ ó ní kò sí tó jẹ bẹ́ẹ̀ wọ́n sì lọ mú ayùn fàwọ́dẹ alìmíṣàrò fi mọ́fọ́rọ́kì rásì wọ́n wá fi ayùn mọ́fọ́rọ́kì tó náà ní àtàrí àárín àwùjẹ báyìí wọ́n fi sí ní àárín gbùngbùn orí fàṣàkọ̀ wọ́n sì bẹ̀rẹ̀ sí ní làálọ̀ hata awakọ̀ ọ̀ṣàkọ̀ títí tí abalẹ̀ ẹgbẹ́ rẹ̀ kan fi yà lulẹ̀ báyìí wọ́n pín sí méjì dọ́gbandọ́gba àwọn àfọ́à lórí abala yìí ẹ rí i pé nígbà míì inda darura tí là lórí bá dé jawazu anutqi bil kufur ma iqrar al iman fil qalb gbala yìí ń bẹ nígbà ìnira ṣé kèfèrí ni kèfèrí lòun o ṣùgbọ́n nínú ẹ̀mí rẹ̀ ìmọ̀ ni wà ń bẹ so fẹ̀sìn rẹ̀ lẹ̀ bẹ́ẹ̀ ni mo filẹ̀ kó bá lè la àwọn afáàní kí ló dé tí rọ́hìbù yìí tóun ò fi ṣe bẹ́ẹ̀ torí kó tó bá ṣe bẹ́ẹ̀ náà tó bá ní òun fẹ̀sìn yẹn lẹ̀ ṣùgbọ́n nínú ẹ̀mí ẹ̀ Islam sì wà lẹ́mìí àwọn àfáàní ìdí tí òjò ṣe kó má ṣe òun ló lóore jù nítorí pé téèyàn bá rí i pé gbólóhùn tó sọ yẹn ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn èèyàn ó ti bẹ̀ sọnù wọn ní kéèyàn má sọ kó jẹ́ kó wọ́n pa òun ṣùgbọ́n tó bá yẹ pé ọkàn fẹ́ gba ẹ̀mí rẹ lẹ̀ nìkan níwọ̀ nìkan wọ́n ní jawaz ìgbàláyé wà fún yẹn kó sọ pé à ṣé kófòrò ni àwọn kófòrò ló fẹ́ ṣe fún ẹ̀mí rẹ nìkan ṣùgbọ́n níbí yìí tí àfáà yìí bá sí lóun padà kúrò lójú ọ̀nà tó tọ́ tó wà eléyìí yóò kó ìpalára báwọn míì tó ń fẹ́ gba Islam gẹ́gẹ́ bí Imam Ahmad bin Hanbal rahimahullah ìgbà tí wọ́n ní kó sọ wípé al-Qur'an nígbà náà tí Imam Ahmad bin Hanbal bá ti lè sọ bẹ́ẹ̀ ní ti gbogbo àwọn yìí mọ̀ sọ ṣùgbọ́n dúró lérí ọ̀rọ̀ yẹn wọ́n fi yà jẹ́ ẹ̀ wọ́n ń wọ kódà wọ́n so mọ́ kẹ́tẹ́kẹ́tẹ́ wọ́n bẹ̀rẹ̀ sí ń wọ káàkiri àárín ọjà yóò dákú nígbà wọ́n bá tún tají tán bá tún bí ilé yóò ní al-Qur'an kalamullah sọ àwọn afáàní ìdí tó fi fara da ìyá yẹn ni pé ní tó ń bá ti sọ ni ó determine tí ó gba àwọn èèyàn gbà yìí sọ ìgbà mi ń bẹ tí èèyàn bá ti wà nípò pé ní tó bá sọ yóò ní lápá lọ́dọ̀ àwọn èèyàn kéèyàn dúró ṣinṣin lórí òdodo yẹn torí pé òdodo tó ń sọ̀n bí wọ́n bá jìyà látara rẹ̀ yóò jẹ́ sábàbí ìdáyà fáwọn yẹn ṣùgbọ́n tó o bá ti lè lọ sọ pé o sá fún yà wọn ọ̀gọ̀rọ̀ àwọn yóò sọnù ìpadà mọ̀nà wọn ilá yẹn ṣá Allah pàápàá jùlọ ẹni tó lọ́n bá fi sírò ààyè bẹ́ẹ̀ ló fi jẹ́ pé ẹni tó bá jẹ́ àfa tó jẹ́ ẹni tó dúró dé nídìí ẹ̀sìn kò gbúdọ̀ torí pé owó kan tó ń fẹ́ lọ́dọ̀ àwọn èèyàn kan kó má sọ ti ń jò tọrọ kò gbúdọ̀ torí iyì kan tó ń fẹ́ rí lọ́dọ̀ àwọn èèyàn kan kọ́ mọ́ àsọ bí nǹkan torí pé àyè má sọ nǹkan yẹn ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn èèyàn sọnù wọn kò tọ́wọ́ pé kínní yẹn náà rí bẹ́ẹ̀ ni ustaz làgbájá náà ò ní máa ṣe nǹkan báyìí tọ́wọ́ pé kínní yẹn rí bẹ́ẹ̀ ni àáfàá làgbájá ẹ̀ ní rí kó náà dákẹ́ lórí nǹkan yẹn ìdí ni tóbi jẹ́ wípé àwọn ipò tí àwọn èèyàn ń wo ni níwájú ipò tó lágbára ni ó sòdodo ó lè febi pa ọ́ ó sòdodo ó lè fàbùkù sí ọ lára ó lè yẹ̀yẹ́ rẹ ó dẹ̀ di ọ̀ràn èèyàn kó sọ nítorí ihun tí ọ̀rọ̀ rẹ ó bì lérí fífi àwọn èèyàn mọ̀nà àbí sísọnù àwọn èèyàn. nasala salama thumma jiha bil gulam lẹ́yìn wá gbà náà nígbà tí wọ́n ṣèdájọ́ fún àáfàá yìí tán olùsìn lọ́hùn ẹni tí wọ́n là méjì dọ́gbandọ́gba kò ní ìdíkásẹ̀ máa béèrè pé kí ló ṣe mọ́ kí ni tí ní ó ti ṣẹlẹ̀ sóhun tó mọ̀ jí abilékolẹ́ àmìfọ́kẹ́ ìlàlá wọ́n bá tún mú ọ̀dọ́mọkùnrin yẹn náà wá wọ́n wá sọ fún wí pé iriji andinik ìwọ ọ̀dọ́mọkùnrin yìí ọba tó ní kí ọlọ́mọ kọ́ idán idán ló ní kó ọlọ́kọ́ kì í sọ bí kọ́ wá sọ pé ọlọ́run kan tó ń bẹ lẹ́yìn òòṣà táwọn sìn àwọn àfáà ní kí nìdí tí ọba yẹn fi rán gulam ọ̀dọ́mọdé wọ́n nítorí pé ọ̀pọ̀lọpọ̀ ẹ̀kọ́ téèyàn bá kọ́ ń pa kékeré asábà máa dúró lọ́pọlọ òun àwọn ọmọ kékeré kò lọ kọ́ idán ṣùgbọ́n nínú ètò ọlọ́run idán náà ni kò lọ kọ́ lójú ọ̀nà tí bá ń lọ ní máa ń pàdé onímọ̀ olùjọsìn fọlọ́run àáfà láti ọ̀dọ̀ àáfà yìí ọlọ́run fi mọ̀nà láti mọ̀ pé ọlọ́run ọba allah subhanahu wa ta'ala òun lèèyàn máa jọ́sìn fún òun lọ́ba alágbára kì í sòòṣà ìgbà tán wá pe ọmọ yìí náà jáde wípé tọ gbogbo àwọn nǹkan ribiribi tó ń ṣe yìí ó sì sọ pé kì í ṣe òòṣà kì í ṣe dán ta ni ọlọ́kọ́ lomi ń ṣe ó ní bẹ́ẹ̀ ni ta lọ́wájú ọmọ rí ṣe ó ní allah rabbi ọlọ́run ọba mi òun ló ń fún mi láwọn nǹkan yẹn ṣe kì í ṣe dán faqila lahu irji' wọ́n wá sọ fún mi pé ìwọ náà ẹ̀sìn tó lóun ṣe yẹn èrìjì àǹdè ni pa ẹ̀sìn ọ̀hún ti jáde kúrò níbẹ̀ sọ pé ò ṣe má èrìjì àǹdè ni sẹ́rí kúrò níbẹ̀ kó mà sọ pé ò ṣẹ̀sìn má pé ẹ̀sìn tiwa ti bọ̀rìṣà yìí òun ló máa bá wa ṣe fàábà ọ̀dọ́mọkùnrin yìí náà òun náà kọjá lẹ̀ kò sí tó jọ bẹ́ẹ̀ fàdàfàáhù ilà náfàrí min ashabi ọba yìí bá nítọ̀ ọba ní fàdàfàáhù ó bá fà kalẹ̀ ó dà fà rẹ̀ kéèyàn fàyàn kalẹ̀ pé tẹ́ ẹ bá rí ẹ lọ fi ṣe dàfàáhù ilà náfàrí ó fà kalẹ̀ fún náfàrí kan min ashabi nínú àwọn ẹ̀mẹ̀wà àwọn abọ́bajúkòó àwọn sà àwọn tí máa jókòó lẹ́gbẹ̀ẹ́ ọba yẹn pé tọ̀ ọmọ yìí ẹ máa mú lọ faqala idhabu bihi ila jabalin kada wa kada ẹ mú lọ síbi òkè báyìí báyìí fas'adu bihi al-jabala ẹ gbégun òkè yẹn lọ kẹ ẹ mú orí òkè fàyídà balaktum dhirwata tẹ ẹ bá wá dé téńté orí òkè yẹn fa in raja'a tó bá ṣe tán láti padà níbi ìgbàgbọ́ rẹ̀ yẹn yàna dínú òun náà an ìmánì hmm? ìnígbàgbọ́ nínú nǹkan náà ní jẹ́ dínú rẹ̀ lakum dinukum waliya dín ọlọ́run ṣe ìbáàtò wípé kúfúrú náà dínú lòun náà lakum dinukum waliya dín. ومن faman yabtaghi ghayra al-islami díìnà tó ìyẹn túmọ̀ sí wípé dáńpẹ̀ din, díìnì ó náà ní nǹkan téèyàn ìgbàgbọ́ èèyàn nínú nǹkan kan ló nípa ojú ọ̀nà kan nípa èèyàn kan nípa nǹkan kan tó bá ti lè jáwọ́ tó bá lóun ọ̀sẹ̀ sí òun yẹn mọ́ tọ́ ẹ̀ máa mú padà bọ̀ lé òfurufú wà á ìlà ṣùgbọ́n tó bá sì dúró lérí ìgbàgbọ́ rẹ̀ pé ọlọ́run ló ń fẹ́ sin òun ò sin fọ́pọ̀rọ̀ ẹ sọ látòrí òkè òun ẹ jù ú kẹ sọ látòrí kẹ sọrí kẹ sọrí rẹ kẹ sọ látòrí òkè òun sì ga wọn sọ fàdáhàbò ní kété sì mú ọmọ náà sì mú lọ bá mú orí òkè mú wọ́n mọ̀gùn orí òkè lọ faqal ọmọdékùnrin náà wà ní allahumma kfinihim bima shit allahumma kfinihim bima shit gbàtà mọ́ ọmọ yìí dórí òkè tọmọ yẹn náà rò pé á ah, ikú rè ó ní ìrè ọlọ́run ṣe wọ́n bó bá ṣe wọ̀ allahumma kfinihim bima shit ìrè ọlọ́run ọba sí wọn bọ́ba ṣe wọ̀ that is ìfìníhìn tó wọn ntí ó ntó bá wù ọ́ ni kò ṣe fún wọn tó ṣe déédéé wọn kò ṣe pẹ̀lú wọn. àwọn àfa pàápàá jùlọ lọ́dún manhaj wọn a máa sọ wa lára ipe kàkà tá a fi sọ ọ̀rọ̀ burúkú lẹ́nu àbá ṣe pé fẹ́nìkan kéèyàn sọ pé ọlọ́run mo fà á lé ọ lọ́wọ́ torí pé ohun tó o fẹ́ sọ fún kọ́lọ̀ ń ṣe fún un bóyá ń tó jù yẹn lọ lọ́lọ́ fẹ́ ṣe fún un sọ ló jẹ́ pé ah, ọlọ́run ẹni tó ṣàbòsí fún mi ọlọ́run tí ó ṣe báyìí pé ọlọ́run mo fà lé ọ lọ́wọ́ so nínú manhaj wọn kọ́ wa lẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ wípé bọ́bá wa kọ̀rọ̀ pé èèyàn fẹ́ sọ nǹkan kan kéèyàn ṣọ́ra láti máa sọ̀rọ̀ kan pàtó pé wọ́n ń ṣépè wàyínkáná làbúdà fàáìlán tó bá yẹ pé èèyàn wà ní ọ̀nà àbáyọ ọlọ́run mo fàlẹ́ ọ aláhùmá aláhùmá aláhùmá nítorí pé tí wọ́n máa rò yẹn ọlọ́run ní tó jù yẹn lọ òní lọ́dọ̀ so eléyìí ni ọmọ yìí sọ kò sẹ́ máa sọ pé ọlọ́run ṣe báyìí fún wọn ṣe báyìí fún un ó ikfinihim bima shi'ta fàrọ́jàfà bí yìí mo lè jábàlẹ̀ ìgbà tí wọ́n dórí òkè rọ́jàfà ayé ìrìtàjàfà ìrìtàzà zalizala òkè bẹ̀rẹ̀ sí ní gbọ̀n mọ́ wọn lẹ́sẹ̀ fasakọ̀tò àwọn ni wọ́n wá rí bọ́ látọ̀rí òkè nǹkan kan sọmọ yìí wàjá àyàmṣe ilal malik ọmọ yìí ọba tún rìn padà lọ́ọ́lé wọ́ọ́rọ́wọ́ ọba tún lọ bá ọba yìí padà faqala lahu al-malik ọba yìí tún sọ fún ọmọ yìí pé ma fa'ala ashabuk bó o ní àwọn èèyàn rẹ tẹ́ ẹ jọ lọ bó o wọn ṣe rí ma fa'ala kí ni wọ́n ṣe tá a fi rí wọn táwọn náà ò fi máa tẹ̀lé ọkọ̀ báyìí faqala. kafanihimullahu ta'ala ó ni ọlọ́run ọba mi òun ló tó wọn ó fún wọn ní tó ṣàìsí wọn tó ṣe déédéé wọn fàdàfàáhù ila ọba ìtún wá nítọ̀ ṣíṣe ọba tún fà lé àwọn kan lọ́wọ́ nínú àwọn ènìyàn ọba sọmọ pé id abu tún fahmiluhu fi qurqurin ẹ lọ gbé sínú ọkọ̀ ojú omi kékeré kan náà pè ní qurqur bíi kẹnú ọkọ̀ ojú omi ọlọ́pọ́n tí ò lè gbàjọ èèyàn díẹ̀ lọ ẹ gbé sínú ọkọ̀ ojú omi hùn wàtàwásọ̀tù bí ìlbàrà tàwásọ̀tù mínàlì wásàtù ẹ mú lọ sí àárín gbùngbùn omi òkun alágbálúgbú omi tẹ́ ẹ bá ti wá débẹ̀ fa ìrọ̀jà àǹdíní tọ́mọ yẹn bá ti lóun ọ̀sẹ̀sìn tí ń ṣe mọ́ ìgbàgbọ́ tó níyẹn tí ò bá ti gbọ́ lọ́n gbọ́ mọ́ tó yẹ kó sà ló gbàgbọ́ ẹ máa gbébọn lé ẹ̀fìn yẹn dẹ́rù bá wà ìlà ṣùgbọ́n tó bá tún dúró lórí ìgbàgbọ́ rẹ̀ fọ́kùfòhò ẹgbẹ́ o kẹ sọ sínú sínú omi o kọ́ọ̀dà fà kan ju nǹkan síbi kan ni fọ́kùdòfò fọ́kùdòfò ẹ jù ú lápá ìyàká ẹ sọ sínú omi fàdáhàbù òbí wọ́n sì mú ọmọ yìí wọ́n bá mú lọ àgbọ̀kọ̀ ojú omi fàkọ́ọ́l ìgbà tí wọ́n tún dé àárín gbùngbùn ojú omi tọmọ yẹ pé wọ́n ti fẹ́ múra àti fẹ́ sọ̀hún sínú omi ó tún ní allahumma kfinihim bima shi'ta ó tún ní allahumma kfinihim bima shi'ta ó ní rẹ̀ ọlọ́run n tó ṣe déédéé wọn bó bá ṣe wọ́ sí òun náà nìkan ọ̀wọ́n á fún wọn. fankafa àti bíhi musafina ọkọ̀ ojú omi nkafa àti ayé nkọlabàtì nkafa àti ayé nkọlabàtì ọkọ̀ omi ọba takìtì ọba dẹ̀gbẹ́ fàgárìkò gbogbo wọn pátá wọ́n bá tẹ̀rì sínú omi ọmọ yìí nìkan ló là wàjá yamshi ilal malik ọmọ yìí bá tún rìn lọ ọba tún lọ bọba ńlẹ̀ faqala lahu al malik ọba yìí bá tún bi ọmọ yìí léèrè pé ma fa'ala ashabuk ma fa'ala ashabuk àwọn tẹ́ ẹ jọ lọ bó lọ̀rọ̀ wọn sì já sí fakọ́lá kafanihim Allahu ta'ala ọmọ níbi ọlọ́run ti tó wọn pẹ̀lú tó wu ọlọ́run fakọ́lá lilmalik fakọ́lá lilmalik ọmọ yìí wá sọ fún ọba wípé innak lasta biqatili hatta taf'ala ma amuruka bi onírè ọba yìí mo rí pé wàhálà rẹ̀ pọ̀ láéláé ò lè pa mí. ìgbésẹ̀ tó ń gbé bó ṣe máa gbé títí tí màá tó máa là náà nù ó dìgbà tó o bá ṣe ẹni tí mo bá pa ọ́ láṣẹ tó o bá ṣe ẹni tí mo pa ọ́ láṣẹ yìí ìgbà náà ló tó lè rí mi pa kì í ṣe tiẹ̀ lélẹ̀. ماذا فعل أصحابك فقال كفانيهم الله تعالى فقال الملك إنك لست بقاتلي حتى تفعل ما آمرك به àwọn ṣàlàyé fún wípé ìwọ báyìí ò lè pa mí ó dìgbà tó o bá ṣe ma àmúrọ̀kà bí ní tí mo bá pa ọ́ láṣẹ pé kò ṣe tó o bá ṣe ìgbà yẹn ló tó rí mi pa kọ́ọ̀lá máa hù ọba yìí ní kí ni nǹkan náà qala tajma'u an-nasa fi sa'idin wahidin ó kó gbogbo àwọn èèyàn jọ ó gbèdé tí gbogbo èèyàn ó kóra wọn jọ sí orí ààyè kan sa'idin wahidin ayé al-ardul bariza ilẹ̀ tó tẹ́ gbàǹsàsà kó àwọn èèyàn jọ síbẹ̀ wàtàsílóbùnì alájẹ́dẹ̀ẹ́yìn ó wà á mú mi ó kàn mí lágbélébù lálórí síbi kùkùté igi dàbínú bí igi kùkùté kan thumma khudh sahman ó kọ́kọ́ so mi má bẹ̀rẹ̀ thumma khudh sahman min kinanati ilé ọfà mi ilé ọrùn kìnánà òun náà níbi tí yẹn máa ń haro àpótá máa kó síw náà pé kìnnà náà pé ọ wà mú ọfà kan láti ilé àpò ọfà mi thumma dọ́ọ̀ sam fi kabadil qaws ọ wà á fi ọfà sí ọrùn ọfà ọrùn ọfà ni kíni tó máa ń kọ fún fi sí kábàdì ẹ ó fi sàárín gbogbo rẹ thumma kul bismillah rabbil gulam tó bá fẹ́ ta ọfà yẹn sọ pé pẹ̀lú orúkọ ọlọ́run ọlọ́run ọba ọmọdé yìí tún mọ̀rọ̀mìnì wàá ta mí lọ́fà wọn. fa innaka idha fa'alta dhalik qataltani tó o bá ti lè ṣe yẹn ní orí mi pa. ẹ rí i pé iṣẹ́ ńlá ló gbé fún un ntí ọ̀fẹ́ gbọ́ gangan ló tún ní kó sọ tó bá fẹ́ pa wọn. ṣùgbọ́n báyìí ntọ́wà lẹ́mìí jẹ́ ẹni pé àdàkọ́ mẹ́ta tiẹ̀ lọ́lẹ̀ ṣé n tó ní ká sọnù ìyẹn ò ṣe wàhálà fàjámà an-nasa fi sa'idin wahidin ó wá pèdè kó àwọn èèyàn jọ lé orí ilẹ̀ gbansasa tábà ní sa'id ó náà níbi tí kò sí nǹkan kan lórí ibẹ̀ ilẹ̀ tó al-ardul al fariga wasọ̀lábàhù wàlàjẹ́dẹ̀ẹ́ ó sì ṣe lá lórí ó sọ bí àgbélébù ó sọ ọmọ yẹn mabi kukutegi thumma akhadha sahaman min kinanati nínú àpòlé ọfà ọmọ yẹn ló ti lọ mú aró ló ti lọ mú ọfà kan jáde thumma wada'a sahama fi kabidil qaws ó sì fi ọfà ọ̀hún sí àárín gbùngbùn ọrùn ọfà thumma qala gbogbo bọ́ máa ń ṣe sọ́nà ló ń ṣe ọba sọ pé bismillah rabbil ghulam pẹ̀lú orúkọ ọlọ́run ọba ọ̀dọ́mọkùnrin yìí. fún ma ọba ta ọmọ yìí ní ọba ta lọ́fà fàwákọ̀ àfi sódọ̀rẹ́ ọfà tí ó ta ọmọ yìí ó bọ́ síbi sódọ̀rẹ́ ibi tá ń pè ní sódọ̀rẹ́ yìí náà níbi ibi ẹ̀rí pé ibi ibi egun ẹ̀kẹ́ mi àárín ibi láàárín etí sí ojú. Si àárín etí téèyàn bá fọwọ́ kàn bí kan yóò máa ṣe tú tú tú tú téèyàn bá ra fọwọ́ kàn níbi ẹ̀gbẹ́ tí ń bì ìyẹn náà ń pè ní gbígbà tó gbé bẹ́ẹ̀ mí ẹ́ kò náà náà ń pè ní sódò ó wá ta ọ̀fà ọmọ níbẹ̀ fàwọ́dọ̀ ayẹ́dẹ́hù fi sótòkè ọmọ náà fọwọ́ kan sódòkè rẹ̀ ààyè náà famat ọmọ náà bá fàyè lẹ̀ fàkọ́ọ̀lẹ̀ nọ́ọ̀sì gbogbo èèyàn pátápátá tí wọ́n ń bẹ láàyè òun kàkà tí wọ́n fi gbó kí ọba pé á ọba ó gbìyànjú o ní tí wọ́n sọ ni pé àmánà bi rabbil gulam pẹ̀tọ́ á látòní lọ ìwọ ọba ìwọ ìsọlọ́hún o torí pé gbogbo agbára rẹ lọ sà láti pa ọmọ ìwọ rẹ pa àyàfìgbà tó tó pe orúkọ ọlọ́hún ọba ọmọ yìí ajẹ́pọ̀ ọlọ́hún ọba ọmọ yìí gan ni ọlọ́run tó yẹ ká máa sìn so àwọn ọgbà ọgbọ́lé mi o fa uti al-malik fa qila la àwọn èèyàn bá lọ bá ọba pípé rẹ̀ ọba ara'ayta ma kunta ta'dhar qad wallahi nazala bika hadhruk ìrẹ́ ọba ó wá rí nǹkan tó ń sọ́ra fún kọ́mọ́sẹ̀lẹ̀ qad wallahi nazala bika hadhruk gbogbo tó ń sọ́ra fún ó ti wá ṣẹlẹ̀ lé olórí báyìí nítorí ọ̀fẹ́ kó ṣẹlẹ̀ gan-an òun ló padà ṣẹlẹ̀ yìí òfẹ́ káwọn èèyàn gbọ́ lọ́n gbọ́ òfẹ́ mọ́ mọ́ ń kúrò ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ nítorí ọ̀fẹ́ kó ṣẹlẹ̀ ló ti wá sọ ẹgbẹ́ yẹn ti gbọ́ lọ́n kọ́ de amẹ́nẹ́ nọ́ọ̀sì àwọn èèyàn ti nígbàgbọ́ nínú ọlọ́run wọn ò gbàgbọ́ lọ́run ní ọmọ fa amara bil okhdud bi afuwa isikak fa khuddat eh, wa udrima fi an ọba ẹ̀ bá pàṣẹ pé a. Ah, ọmọ yìí nìkan kọ́ ni yóò lọ gbogbo ẹnikẹ́ni tó bá tún gbàgbọ́ tó bá láwọn gbọ́ lọ́hùn gbọ́ ọba ní bil okudud okudud òun náà ní ìwò wọ́n gbé ìwò lẹ́kan bí àfọwá ìsíkàk àsíkàk òun náà ní àwọn aluminium ṣe mọ òjé bí irin àwọn irin tó yẹ pé téèyàn bá ń yọ ọ yóò máa jiná ó máa jò ń bẹ bí bí irin irin tó yẹ pé eh, ó ń jò náà gan lọ́tọ̀ ọwọ́ agbẹ́ kòtò yẹn síbi irin yẹn fahudat wọ́n wá gbẹ́ wọ́n gbẹ́ kòtò síbẹ̀ wọ́n kó irin yẹn sí wà udiri ma fi aniran wọ́n wá kó iná hmm? udiri ma ayé ókèd ókèd wọ́n da iná síbẹ̀ wọ́kọ́ọ́l ọba ìsọ pé man lam yarji an dinihi gbogbo ẹnikẹ́ni tí ò bá ti ṣẹ́rí padà níbi ẹ̀sìn ọmọ yìí tó bá lọ́lọ́run ló ń fẹ́ ṣe fakhimuhu fiha ẹ jù ú ẹ rá roborobo ẹ sọ ẹni yẹn sínú náà yẹn aw la àbíkẹ́ ẹ tiẹ̀ sọ fún fúnra yín pé iktahim fúnra rẹ̀ máa lọ́nu náà ti mọ̀ pé ọlọ́run ló fẹ́ gbàgbọ́ fa fa'alu àwọn èèyàn yìí ní pé àwọ̀ bẹ̀ àwọn èèyàn bá bẹ̀rẹ̀ sí ní wọnú náà a nífẹ̀ẹ́ sílẹ̀ ọba ní ọ̀dà síwọ̀ náà ọmọ yẹn náà ni inú bisimilá ẹ ìwọ náà ni iná mà ni ni hatta ja'at imra'atun wa ma'a sabiyyullah obìnrin kan bá wá dé náà wọn ṣé wọn náà gbọ́ ọlọ́run gbọ́ oníbẹ̀ ni obìnrin yìí wá gbé ọmọ kékeré lọ́wọ́ fatakọ asat antakọ àfihà obìnrin yìí wá takọ asa ó tún sẹ́yìn ó ti dì gbá iná rèé a sì gbọ́mọ lọ́wọ́ ó fà sẹ́yìn antakọ àfihà kò fẹ́ kó sínú náà faqala lahal gulam ọmọ tó gbé lọ́wọ́ yẹn ọmọ kékeré tí ò lè sọ̀rọ̀ ni ṣùgbọ́n níjọ́ antaqahu Allah ọlọ́run fọmọ yẹn lọ́rọ̀ ọmọ yẹn ni ya umma rẹ ya mi isbiri fa innaki ala alhaq rẹ ya mi ṣe sùúrù má bẹ̀rù iná yẹn lọ́ọ̀bẹ̀ torí pé orí òdodo ló wà tó o bá kú orí òdodo ló kú lé lórí rawahu muslim hadisi yìí ń bẹ nínú tírà àfọwà muslim ẹ rí i pé ìdí tán fífi hadisi yìí sábẹ́ ìnísòwúrú ìnífaradà nítorí máa ń padà sọ náà ni pé ìsibírì ṣe sòwúrú fa ìnàkí alàlhàmù dájúdájú rẹ̀ olóòdó lọ wa durusun wa fawaidun min hadha alhadith àwọn ẹ̀kọ́ àti àwọn àǹfààní tó ń bẹ nínú hadithi tí a hadith yìí ó kọjú kó yẹ wá wípé ọlọ́run ọba subhanahu wa ta'ala ó máa ń dáàbò bo àwọn ẹni tiẹ̀ pàápàá jùlọ nígbà tí àwọn ọ̀tá ọlọ́run tán bá ń fúnlẹ̀ mọ́ ẹni tó jẹ́ ní ọlọ́run ẹni tó jẹ́ ní ọlọ́run kò ní ìdí ọ̀ẹ̀sẹ̀ lọ sa oògùn kankan lérí pọ́fẹ́rẹ́yìn àwọn ọ̀tá rẹ̀ ntọ́ ọba ti fẹ́ kọ́lọ́hún ó ṣe fún wọn tọ́ba ti ní ọlọ́hún mo fà wọ́n lé ọlọ́wọ́ ọlọ́hún ti pẹ̀lú wọn àfi tọ́ba ṣe wípé àárín ìwà àtọ́lọ́hún náà ògùn ló yà kú anabiwa muhammad sallallahu alayhi wa sallam anabi ni man caadaali inu hadith al-qudusi pé ọlọ́hún ọba ni man caadaali waliyan faqad aadantuhu bilharb ẹnikẹ́ni tó bá ní okùn bíi ti ọ̀rẹ́ ọlọ́hún yóò rìn ọlọ́run ọba ní òun ti ṣetán ogun pẹ̀lú onítàn nínú ẹgbàá wa mi man ahana li waliyan fakod ba ẹ eh, fakod naza'ani bil mubaraza ẹnikẹ́ni tó bá ń fa bùkù kan ọ̀rẹ́ ọlọ́run ọlọ́run ọba ó ti ṣetán àti gbogbo ti onítàn kò síbẹ̀ yẹn ṣe tó kódà kẹ́yìn ò jẹ́ pírẹsidẹ́ǹtì kó jẹ́ olórí gbogbo ilé ayé tó bá fẹ́ gbógun ti ẹni tó jẹ́ ọ̀rẹ́ ọlọ́run ẹni tàn fẹ́ parẹ́ nìyẹn torí pé kò sí bí èèyàn ṣe lágbára tó bí èèyàn ṣe ọmọ ogun tó kò lè kojú ọmọ ogun ọlọ́run subhanahu wa ta'ala so eléyìí ni ti àwọn àfa tí wọ́n ṣáájú wọn dúró lé lórí lóbi jẹ́ pé tó o bá ṣe wọ́n ra wọn lábá ní tó ọlọ́run àfa ẹni yìí lé ọ ọlọ́run ó sì ẹni yẹn bọ́ sẹ̀sẹ̀ tarju النجاة ولم tasluk مسالكها إن السفينة لا تجري على اليابس. yabas ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lé nífẹ̀ẹ́ dàbí àwọn ẹni rè tó ṣáájú ṣùgbọ́n táwọn ẹni rè tó ṣáájú ṣe tán fi jẹ́ olólùfẹ́ lọ́dọ̀ ọlọ́run àwa àsìn àìṣe àwa ò dàbí tiwọn á dáadáa lé ayé fẹ́ lé lé ayé fẹ́ lé owó fẹ́ lé ipò fẹ́ lé ìhàn kan sáà lè sọ pé kọmishọna náà ọ̀rẹ́ kọmíṣánná kan ní ọ ìwọ ọ̀rẹ́ gọ́fìnà kan ní ọ ọ̀rẹ́ pírẹsidẹ́ǹtì kan ní ọ ìwọ tí gọ́fìnà bá kọ́ lajú ìwọ ní rí níta. tí di ẹni èyí ó ṣe ní àti ní gbangba. muhammad alayhi wa sallam pé kò kan nínú hadith yìí kò sí kan téèyàn lè fi kọ́kọ́ jẹ́ ọ̀rẹ́ ọlọ́run ọba àyàfi kéèyàn ó máa ṣe nǹkan tí ọlọ́run ṣe lọ́ràn àyàn léèyàn lérí. ìtọ́lọ́run bá ṣe lọ́ràn àyàn léèyàn lérí ọlọ́run ni ó kírun kírun ẹ̀ lásìkò ó gba àwẹ̀ ó yọ zaka àwọn tó jọ̀ràn àyàn léèyàn lérí kéèyàn ó máa ṣe. bákan náà wala yazalu al-abdu yataqarrabu ilayya bin-nawafil bóyá bá tún fẹ́ jọ rẹ̀ ọlọ́run àsìkò tí gbogbo àwọn èèyàn yòókù sùn ìwọ dìde kó o ṣe qiyamul layl àsìkò tí gbogbo àwọn èèyàn ń jẹun monday thursday fi gbà àwẹ̀ fọlọ́ máa ṣe àwọn pẹ́pẹ́ fúrú iṣẹ́ àṣegbọ́ rẹ̀ gbogbo nǹkan táwọn èèyàn kà kún tó sì jẹ́ pé ládàá bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni wọ́n gbìyànjú máa ṣe má ní èrò tí ò dáa sọmọlàkejì. So jẹ́ kí ẹ̀mí rẹ̀ ó mọ́ jẹ́ kí ẹ̀mí rẹ̀ kó mọ́ lọ́sọ̀dọ̀ ọlọ́run subhanahu wa ta'ala gbogbo nǹkan tán bá ti sọ pé dáadáa ni kéèyàn máa gbìyànjú àti máa ṣe ní tán bá ti sọ pé ọlọ́run ọ̀fẹ́ aburú ni kódà kí gbogbo èèyàn ó máa ṣe kéèyàn má bá wọn ṣe. kí gbogbo ayé ó máa ṣe nǹkan mu téèyàn bá ti mọ̀ pé nǹkan yìí tọ́lọ́run ò fẹ́ ni kéèyàn gbìyànjú àti jìnnà sí. béèyàn bá dún ní máwọn nǹkan báyìí nínú hadith al-Qudusi ìpè tó bá wá yá hatta ahabbahullah ọlọ́run bọ́ wà nífẹ̀ẹ́ onítọ̀ fayida ahabbabtuhu tọ́lọ́n bá nífẹ̀ẹ́ yẹn tán ojú rẹ tó fi máa ríran ọwọ́ rẹ tó fi máa mú nǹkan etí rẹ tó fi máa gbọ́rọ̀ ẹsẹ̀ rẹ tó fi máa rìn àṣẹ rẹ ọlọ́run wà máa kọ́ńtró rẹ wala in sa'alani pàápàá jùlọ tẹ́niyẹn bá béèrè nǹkan lọ́wọ́ èmi ọlọ́run làwọn òde yà nà èmi ọlọ́run máa fún bọ́ bá tọrọ nǹkan tó bá ṣàdúrà kan èmi ọlọ́run máa fi lé lọ́wọ́ wàhálà yìí ni sàáda bí tónítọ̀ ń bá wáṣọ lọ́dọ̀ ọlọ́run pé ọlọ́run ṣọ́ mi níbi nǹkan báyìí làwọn ìdá nà èmi ọlọ́run máa ṣọ́ kúrò ń bẹ̀ látara àdéhélé yìí a rí wípé tí èèyàn bá jẹ́ ẹni tí ó dúró ṣinṣin pẹ̀lú ìgbàgbọ́ rẹ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala yóò máa pọ́nlé pẹ̀lú àwọn karomat látọ̀dọ̀ ọlọ́run arígbọ́yé nínú ọ̀rọ̀ tí ọmọdékùnrin yìí kódà ń tí ẹni tó kọ lẹ́kọ̀ọ́ gan ò rí ṣe ṣùgbọ́n látara ìgbàgbọ́ ọmọ yìí tó dúró ṣinṣin ọlọ́run sì fi ọ̀pọ̀lọpọ̀ àwọn àpọ́nlé karamet ọlọ́run jẹ́ kó ṣẹlẹ̀ ẹranko búburú wà lójú ọ̀nà ọmọ yẹn sọ pé tó bá yẹ pé ọlọ́run ọba lọ́ba alágbára tó ń bá ju òkúta yìí kí ẹranko ńlá tó dé ọ̀nà yìí kó sì kú ó sì ju òkúta kékeré òun ẹranko ńlá òun kó sì kú. eléyìí ìyàtọ̀ ń bẹ láàrin idán àti karama látọ̀dọ̀ ọlọ́run ẹni tó bá máa ń pidán àwọn náà máa ń ní signboard pé gbogbo ẹnikẹ́ni tó bá ń fẹ́ kán máa mú tó bá fẹ́ mú òjò tẹ bá fẹ́ ṣènáwó tẹ bá fẹ́ mú òjò ẹ máa bọ̀ lọ́dọ̀ àáfàá afa olórí ikú so bẹ́ẹ̀ bá ti délé wọn wọn ti lóògùn tí wọn ṣe fún ọ níjẹ bá ti fẹ́ ṣe náà tẹ́ bá fẹ́ kojú ọ̀rọ̀ wọn làwọn ó ti òjò ẹ̀yin tẹ́ bá ti rí báyìí ẹ̀ ti máa pe òkú ìdánìyẹn magician ṣùgbọ́n ẹni tó bá jẹ́ ní ọlọ́run kò ní ìdíkọ́sẹ̀ sọ yẹn kò ní ìdíkọ́ ní ẹ lọ ti àgádágodo kan bóyá nǹkan kan bẹ pé tọ ẹ bá bẹ lọ́n pé ọlọ́run ọba ló máa ń rọ̀jò bó wù yóò rọ̀ ṣùgbọ́n tó bá wù ọlọ́run á bẹ̀ kó fi pọn wálé bó bá sì wù ọlọ́run ẹni yóò sọ ojú yẹn ò ní rọ bó bá sì wù ọlọ́run àtiwọ́ àtiwọ́ ẹ̀ dẹ̀ wà ń bẹ̀ òjò yóò pa yín yóò tún fọ̀ yín lẹ́nu so tó bá lọ sọ pé òjò padà wàá rí òun náà bẹ lọ́ọ̀ni tó bá sì wù ọlọ́run ọlọ́run lè fi pọn lé ṣùgbọ́n tẹ bá ti rẹ́ nìkan tí ń sọ lásọ fún ọ̀sẹ̀ àwọn kò sí láyé àti wà lẹ́nu kí ní ti pẹ́ ẹ fura sí i karomat ọlọ́run kan máa fi ń pọ́n àwọn ẹni tí ẹ lè lò sọ eléyìí jẹ́ kó yé wa wípé tí èèyàn bá jẹ́ ẹni tó súnmọ́ ọlọ́run pàápàá jùlọ lọ́pọ̀lọpọ̀ ọ̀gbà tí bá dí tán ọlọ́run sábà máa ń lo karamat fáwọn awòlíyà ọlọ́ lórí jẹ́ pé lómi ò fúnlẹ̀ mọ́ fúnlẹ̀ mọ́ fúnlẹ̀ mọ́ fúnlẹ̀ mọ́ tó bá sọ kankan àṣẹ ọlọ́run gùn yẹn tó fi nǹkan kan ṣe wàsílà lọ́sọ́dọ̀ ọlọ́run pé ọlọ́run lórí ẹni báyìí alẹ́ ìkàbí níbẹ̀ ni ẹ sọ yóò rí bẹ́ẹ̀ hakada fa'ala al-imam imam ahli sunna wal jama'a imam ahmad bin hanbal rahimahullah imam ahmad bin hanbal kọ́lọ́mù bá kọ́ bá ayọ̀ sí wọn ìgbà tí wọ́n mú wọn lọ ọ̀kan náà àwọn khalifa ọ̀nà ẹ lọ mú wa kó n tiẹ̀ wojú ẹ̀ nígbà tí wọ́n fi yà jẹ tán ẹ̀ tún lọ mú wákùn tiẹ̀ tún rí mọ́mọ́ ahmadu bin hanbal pé rẹ̀ mi ìfẹ́ kémi àti òríra kó tó débẹ̀ khalifa yẹn ti jáde láyé so akala so látara àdé eléyìí ẹni tó bá jẹ́ ni ọlọ́run sọ̀rọ̀ ó máa gùn gàràgàrà ẹni tó bá jẹ́ ni ọlọ́run ó sọ̀rọ̀ ó máa fara ní nítorí pé ni ọlọ́run la yasaluna nnasa shay'an wọn ìbéèrè kankan lọ́wọ́ yẹn kò ní fara ní ọ kò ní fìtínà rẹ kí lọ wá fẹ́ sọ pé ó ṣe ìwọ gan náà ó mọ̀ nínú ẹ̀mí rẹ pé ó ń ṣàbòsí tó bá bẹ lọ́hùn pé ọlọ́hùn ṣe nǹkan báyìí mo fà á lé ọ lọ́wọ́ nǹkan yóò rí bẹ́ẹ̀ eléyìí tí kò yé wa nínú hadithi yìí ló fi jẹ́ pé ká má fojú rí náà ẹnikẹ́ni pẹ́nìkan ò lówó lọ́wọ́ ìyẹn ọ̀dọ́ kọ́ máa jẹ́ ní ọlọ́run pẹ́nìkan sì ń bọ̀ ọkọ̀ bíi mẹ́wàá ló tó tẹ̀lé lẹ́yìn láwà ní wọlé ìyẹn ọ̀sọ́ pé jẹ́ ní ọlọ́run èèyàn máa ń jẹ́ ní ọlọ́run pẹ̀lú al-iman wat-taqwa àwọn tó ní iman tán dẹ̀ bẹ̀rù ọlọ́run àwọn lẹ́ni ọlọ́run ní wàlíyù ọlọ́run kì í ṣe pẹ̀lú dán ìyẹn kọ́ ló sọ̀rọ̀ ẹ̀dẹ̀ ní ọlọ́run bẹ́ẹ̀yàn bá ṣe tẹ̀ láṣẹ ọlọ́run àti tẹ̀yàn bá fi jìnnà sí tọ́lọ́run ò fẹ́ sí pàápàá jùlọ láwùjọ tá a wà tí aburú tó di ọ̀pọ̀ irọ́ pípa ó di tí gbogbo ayé ń ṣe jìbìtì lólò jàǹbá ìwà zina ìwà àgbèrè ìwà panṣágà òfófó ṣíṣe. Si ìmọ̀ jí ọmọ làkejì lẹ́sẹ̀ àti gbogbo oríṣiríṣi tọ́lọ́wọ́n ọba ọ̀fẹ́ téèyàn bá lè gbìyànjú kó jìnà sí bọ́ bá ṣe jìnà sí tó náà lè yóò fi súnmọ́ lọ ọlọ́kọ́ mẹ́ta sí ọlẹ́ni tí ó súnmọ́ bákan náà nínú ẹ̀kọ́ tí a rí mú nínú hadith yìí òun náà ni wípé ó dáa púpọ̀ kéèyàn ó máa mulazamat العلماء ربانيين الصالحين. كين as سما kéèyàn جني الله. كين àwọn tó jẹ́ ní ọlọ́run kéèyàn ó máa kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ àwọn tí èèyàn lè tọ́ka sí pé mo rámì ìbẹ̀rù ọlọ́run lára ẹni yìí ló jẹ́ pé téèyàn bá ń lọ sọ́dọ̀ ọrú èèyàn bẹ́ẹ̀ èèyàn ó máa lékún nínú ìbẹ̀rù ọlọ́run ọmọ tí wọ́n ní ó lọ máa kọ́ yìí dán ẹ̀ẹ́dì wípé láti ìpìlẹ̀ kò lè sígbàgbọ́ kàkà lára ọmọ wọn lòun náà bí agiri kún ọlọmọ akọdán ṣùgbọ́n ẹnu wẹ́rẹ́ tó sì ń gbọ́rọ̀ lẹ́nu àáfàá yìí ìgbàgbọ́ rẹ̀ sì yí padà wípé òòṣà kò jọ ọlọ́run ọlọ́run Allah onìkan lọ́ba tó yẹ ká nígbàgbọ́ náà so àǹfààní mùjálásà ẹni rí ìbẹ́ni rí jókòó àǹfààní tó níbẹ̀ nìyẹn ẹlòmíì gbogbo àfáà ti máa lọ ọ̀dọ̀ rẹ̀ kò síjọ́ tó lọ jókòó tàfáà ó tún máa jìnnà sọ́lọ́run njẹ́ o ma sọ wọn pé ah iṣẹ́ kan bẹ egun ẹ̀yìn abuké náà fi máa ṣe àáfàá náà sì pé ah nǹkan kan bẹ bọ́ba fẹ́ kó bẹ̀rẹ̀ kakọ́ máa tọ̀ lé tọ́ba ti ṣe báyìí irú ẹni tó ń jókòó ti ṣe ìbẹ̀rù ọlọ́run lòún rí lára rẹ̀ ni àbíkọ́ ohun tí ó máa sọ fún ọ gbogbo ohun tí ó máa gbé ọ jìnnà sí tọ́lọ́run irú ẹni bẹ́ẹ̀ kọ́ yẹ kó o máa jókòó tì ó yẹ kó jìnnà sí tẹ́fẹ́tẹ́fẹ́ ni ṣùgbọ́n rú àwọn èèyàn bẹ́ẹ̀ làwọn èèyàn ń fẹ́ láwùjọ wa lé ni lóbi jẹ́ pé ẹ̀ nírú àwọn èèyàn kan lọ ọ̀dọ̀ àáfàá dáadáa àáfàá tí ó báyàwó wọn sùn àáfàá tí ó lù wọn jìbìtì àáfàá tí ó sọ bá dàgbọ̀n ọjọ́ òru kan yẹn náfìlà kan ní òwò ọmọlúàbí àwọn tó ń lọ bá nìyẹn dárúsù yìí hadithi jẹ́ kó kọ́ àgbẹ̀ ẹni tí èèyàn rìn sùn láàrin ọ̀sẹ̀ kan péré yẹ ìgbàgbọ́ rẹ wò pẹ́ni tí mò ń bá rìn ṣé mo lékún nígbàgbọ́ àbí gbàgbọ́ mi bàjẹ́ so ló fi determine pé ṣé mo lè máa lọ sọ́dọ̀ ẹni láti lọ pàápàá jù láti kẹ́kọ̀ọ́ kì ṣe láti lọ kọ́ oògùn àáfàá náà ní sọ pé kò gbẹ́bọ̀ fún àwọn ẹni wọn iṣẹ́ olùkún yìí ṣàfà olùyàpá aṣọ ọlọ́wọ́n ọba ni wọn kó lọ́wọ́n bá kọ́ ṣọ́ wa ń èèyàn ò mọ rìn súnmọ́ ẹni téèyàn bá rí wípé ìgbàgbọ́ èèyàn máa ń lékún téèyàn bá ti wà pẹ̀lú ẹ̀ bákan náà nínú ẹ̀kọ́ tí hadith yìí tó kọ́ wa ó náà ni wípé ìdúró titọ́ ọlọ́run ó bùkátà ọ̀pọ̀lọpọ̀ sùúrù ẹni tó bá lóun fẹ́ ṣe tọ́lọ́run yóò ní sùúrù nítorí pé n tó máa ń gbajúmọ̀ jù ní gbogbo ìgbà lọ́pọ̀lọpọ̀ ìgbà òun náà ní káwọn èèyàn má ṣe tọ́lọ́ ìwọ́n tó fẹ́ ṣe tọ́lọ́ láàrin èèyàn mẹ́wàá ìwọ nìkan ló ríra rẹ èèyàn mẹ́sàn-án wọ́n gbógun tì ọ́ ọ̀rọ̀ rẹ ti gba sùúrù tó o bá na sùúrù sí ìwọ náà padà jọ ẹ̀wọ̀n sọ ìdí nìtọ́ jẹ́ pé wọ́n ó bu ọ ní tẹnu wọn ò fi ìṣesí yẹ̀yẹ́ rẹ kódà wọn ò gbèrò àti faraniọ́ lóbi jẹ́ pé nínú hadithi ọlọ́run padà sọ àyà kùránì kàkalẹ̀ láti ṣàlàyé rẹ̀ hadithi yìí jẹ́ tafsiri àyà kan náà alukùránì ọlọ́run ọba sọ́nà alukùránì kà a'udhu billahi minash shaitonir rajim was-samaa'i dhatil buruj wal yawmil maw'ud wa shahidin wa mashhud kutila ashabul ukhdud àwọn tí wọ́n gbẹ́ ìwò tí wọ́n dáná sí yẹn náà gbẹ̀lẹ̀ ashabul ukhdud annari dhatil waqud idh hum alayha uud wa hum ala ma yaf'aluna bil mu'minina shuhud wa ma naqamu minhum illa an yu'minu billahi al-aziz al-hamid fatanu lil mu'minina ثم لم يتوبوا فلهم عذاب جهنم ولهم عذاب الحريق تفسير آية هنا حديث حديث ló ṣàlàyé آية قرآن àbí súra yẹn tó wá rí wípé ó wà lẹ́nu iṣẹ́ àwọn èèyàn ń kówó jẹ ìwọ kówó jẹ ẹni tó jẹ́ gateman òun ti ń lo ọkọ̀ látara kó ń kówó jẹ ṣùgbọ́n wọ́n tó ọjọ́ ga ọ̀kadà rẹ gan ojoojúmọ́ onítáyà rẹ máa jó gateman ó sì ń gbọ́kọ̀ kọjá lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ẹ̀mí rẹ̀ ó máa sọ fún ọ pé ìwọ náà kówó ìjẹ àwọn ọmọlẹ́yìn rẹ̀ náà ti ń gun ọkọ̀ yìí ẹ̀mí ó máa sọ tó o bá lè ṣe sùúrù lórí òdodo tó o dúró lórí tó o bá lè gbà wípé kò sí bọ́kọ̀ sí kulẹ̀ kó rí yóò padà di ẹrù àtàn náà ni yóò padà di nǹkan tí wọ́n ṣe kí ni o tí wọ́n dà sátàn kò tí ẹ lọ àtàmọ́ nísìn àwọn tó ń sa ibi tí yóò padà kányìn rẹ̀ náà nìyẹn so látara àdélé tí èèmọ̀nìyàn ò bá lè ní sùúrù àwọn ènìyàn ò máa yapa àṣẹ ọlọ́run wọn ò rí ìkàṣe ìwọ lọ fẹ́ dúró ti tọ́ ọlọ́run ọba ti ọ̀sà máa rún ọmọ náà tó o bá lè ṣe sùúrù pẹ̀lú ẹ̀ ó padà jọ ìwọ̀n náà sòdí ni tó fi jẹ́ pé gbogbo ohun tí bá ti ń jẹ́ tọ́lọ́hún ó nídìí kéèyàn ó ṣe sùúrù tí kéèyàn ó ní sùúrù kéèyàn ó ní faradà kò wá lè máa lọ bẹ́ẹ̀ ọlọ́run ó padà wá mú fárọ̀jù wá ìgbà tọ́lọ́run bá mú fárọ̀jù yẹn wá gbogbo àwọn tí wọ́n ń kó jọ lọ́nà àìtọ́ gbogbo àwọn tí wọ́n hàn lórí ìyapa àṣẹ ọlọ́run ó padà wá ṣẹ̀sìn ìwọ tó dúró dédé nìkan ní wàá kó ọlọ́run bá sọ pé wa jaza'um bima sabaru jannatan wa harira páàfin wọ àlìjẹ́nà náà látara sùúrù tẹ́ bá ṣe ṣé olóbi jẹ́ pé o lè máa lé nǹkan mi gbà mí kọ́wọ́ rẹ̀ máa tẹ̀ ṣe sùúrù ní òtún ọ̀pọ̀lọpọ̀ fẹ́ràn rẹ̀ tó bá ti dúró déédéé di tọ́lọ́ o sì lè máa lu nǹkan gbà mí kọ́ má dùn ẹni tí ò ṣe tọ́lọ́ ti ń yapa àṣẹ ọlọ́run wọ́n máa fà yóò tóra yóò máa dùn ní o túmọ̀ sí pé Ọlọ́run bá fẹ́ràn rẹ̀ kí ìyá rẹ̀ ó lè pọ̀ ni ṣòlá abúdá mi náà sọ̀rọ̀ gbogbo nǹkan láyé yìí ni a gbọ́dọ̀ ṣe sùúrù ẹni tẹ́bi ń pa yóò ṣe sùúrù torí pé ráìsì tútù tó gbé kalẹ̀ yẹn kò lè di jíjẹ lójú ẹsẹ̀ àbí yẹn lè máa jẹ ráìsì tútù ó ṣe sùúrù àti lọ dáná abẹ́ẹ̀kọ́ ó ṣe sùúrù àti gbé oúnjẹ ń kaná. ó ṣe sùúrù àti fiyọ̀ sí ó ṣe sùúrù àti lọ́ta bó jẹ́ jẹ́ bóyá kọ̀ǹkọ́sìn lọ fẹ́ ṣe ẹ́n àtàkùkù tó dà sí ó ṣe sùúrù kò jiná torí pé tó ọba ṣe sùúrù tó ọba ńgbọ̀ ọba tó wá jiná tán ó tún jó tutù tó pé tó ọba ṣe sùúrù tó bá ti lè bu àkọ́kọ́ tó bá ti lè bu ọ̀la wọn báyìí ní gbádùn yẹn mọ́ a'la tó bá fi lè rí báyẹn lórí oúnjẹ fẹ́ lórí àwọn àlámọ̀rí wa tó kù láyé a gbọ́dọ̀ ṣe sùúrù oúnjẹ yẹn náà ìwọ náà ló padà jẹ ṣe sùúrù àìní sùúrù ló ń fa káwọn èèyàn máa ṣe zina kí ló fẹ́ ṣe zina fún ìṣèpọ̀ lọ́n kulẹ̀ fún ọ nígbà láyé kọ́ fẹ́yàwó ṣe sùúrù ó níyàwó tiẹ̀ ṣùgbọ́n àìní sùúrù òun ló fa ọ̀rọ̀ mi zina ti bà tọmọbìnrin mi jẹ́ ó ti di apẹ̀rẹ̀ apẹ̀rẹ̀ ó ti jàn ó ti jàn ẹlòmí abilékọ ni ó sì wà lọ́mọge ọmọge lẹ́pẹ̀ ṣùgbọ́n ó ti di o abilékọ ni ọkùnrin mi bẹ tí ẹ ti ta lórí zina kò rí na dáadáa mọ́. gbogbo omi tó lálùbáríkà lára rẹ̀ pátá gbogbo ẹ̀rọ ti wéṣì rà nírú àwọn èèyàn náà ó sì ronú pa àwọn afẹ́ bímọ láyé kò sí ní tí ń fa ju wípé ayé lè ṣe sùúrù láti tẹ̀ láṣẹ ọlọ́run subhanahu wa ta'ala so ìdí nìyí tó fi jẹ́ wípé ọ̀dọ́mọkùnrin yìí ó fojú winá wàhálà lérí wípé lérí tọ́lọ́hún ọba yìí òun ó dúró lérí ẹ̀ gbogbo ipa tí àwọn olùyapa àṣẹ ọlọ́run wá sàlérí rẹ̀ kò sí kàkà tó ṣe àfìgbà tó ń fúnra rẹ̀ tó sọ pé tẹ́ ẹ bá ṣe nǹkan báyìí lẹ́yìn tó lè rí òun fún kí nìdí tí ó fi fira rẹ̀ lẹ̀ wọn pa wọn torí wípé bí wọn ò pa lásìkò yẹn náà yóò padà sí kíni o yóò padà kó njọ kan lánàá kó sọ́ọ̀tì àmọ́ bó bá kú ikú rẹ̀ yẹn ó jẹ́ sábà bíi ìmọ̀nà fáwọn ènìyàn so hada hikma tó wà bẹ́ẹ̀ nìyẹn bó tilẹ̀ jẹ́ pọ̀pọ̀lọpọ̀ àwọn kan bẹ tí wọ́n máa ń lo hadithi yìí láti ṣe jàwáàzò káwọn èèyàn máa di bọ́ǹbù mara ẹ̀rọ àwọn míì wọn náà di bọ́ǹbù mara wọn lọ bọ́ǹbù kan lọ bọ́ǹbù bí kan wọn ni irú ọmọ yẹn náà ó fẹ̀mí ẹ̀ náà lẹ̀ káwọn èèyàn ó lè la àwọn èèyàn máa lo àbáwá Sheikh Ibn Uthaymin rahimahullah wọ́n lẹ́nu tó bá tu bẹ́ẹ̀ tó bá rò bẹ́ẹ̀ àṣìṣe ló ṣe kò jọra wọn bó ti wulẹ̀ kó mọ̀ kò jọra wọn rárá nígbà tó lọ de bọ́ǹbù mọ́ra tó lọ àárín ọjà àìmọ̀ iye tí ò mọ́wọ́ tí ẹ̀ mẹsẹ̀ tó fẹ̀mí wọn sọ fún bẹ́ẹ̀ àkọ́kọ́ náà gbogbo ẹni tó bá para rẹ̀ ó dára níwájú ọlọ́run gbogbo ẹnikẹ́ni tó bá para rẹ̀ pọ́ìsìn ló fi para rẹ̀ ni ọ̀bẹ ló fi gúnra rẹ̀ pa ni. ilé ayé wa sú ọ o sokùn mọ́ sílé o kò o níwájú ọlọ́run tòyẹ́ rẹ̀ lómi ìgbà kíní ilé ayé ti sóhun ni kíní kan ọmọkùnrin dẹ̀ máa parẹ́ o yà rẹ̀ tún ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ níwájú ni wala taqtulu anfusakum bó ti wulẹ̀ ká yóò le tó ọlọ́run ẹ̀ má para yín ẹ̀ para yín. gbèlè ń ta ṣe pé pọ̀ mọ́ àbẹ́ pàyàwó yìí kọ́lọ́wọ́n bá kó sọ wa ń bẹ̀. so eléyìí kì í ṣe delil bó ti wulẹ̀ ọmọ fáwọn tá láwọn ń ṣe suicide bombing àwọn lọ bọ́ǹbù tu kíní mara ẹlòmíràn ní lórúkọ ẹ̀sìn ni àwọn fi ń jàjà fẹ́ sìn gbogbo àwọn nǹkan yẹn ọlọ́wọ́n ọbọ̀ nífẹ̀ẹ́ sí bọ́ bá para rẹ̀ ó jẹ́ pánábàyà níwájú ọlọ́wọ́. Sheikh Ibn Uthaymeen rahimahullah wọ́n ní nanzo a wòye sí ọ̀rọ̀ méjèèjì yẹn min haithu nataij èyí tọ́mọ yìí ṣe yìí kí ni rìsọ́ọ̀tì tó mú jáde ó mú rìsọ́ọ̀tì kọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn gbàtọ́ lọ tí wọ́n tí wọ́n ṣe rìsọ́ọ̀tì wọn ló mú jáde ó tún padà ń bí fitna sílẹ̀ ó padà ń bí ìfẹ̀mí àwọn èèyàn ṣòfò kódà ẹlòmíì torí ẹ̀ kórìíra Islam gẹ́gẹ́ bá a ṣe ń gbọ́ lórí mídíà káàkiri pé àwọn mùsùlùmí ń pààyàn káàkiri àwọn mùsùlùmí náà ń sọ kí ní mara so kọ́ọ̀rí lẹ́ni yẹn ń sọ islam ṣé àwọn afẹ́ fi yẹn ṣe dẹ̀ lílu èlé káwọn nàtíjà méjèèjì sọ jọra wọn kò jọra wọn bó jẹ́ jẹ́ pélé yìí gan mínàlẹ́dínà mímọ kọ̀bùlákùn àwọn tó ti ṣáájú níṣẹ̀lẹ̀ yẹn ṣẹlẹ̀ kì í ṣe pé lásìkò ànábì sallallahu alaihi wasallam ṣùgbọ́n àlùmọ́hìn níta fẹ́ kí ó jáde ńbẹ̀ ni wípé àwọn èèyàn wọ́n ah, fi ìgbàgbọ́ wọn fi hàn kò dẹ̀ sígbà tí èèyàn bá fẹ́ fi ìgbàgbọ́ hàn àfi kéèyàn ò ṣe sùúrù èèyàn ò ní ìfaradà èèyàn ò rí ìtọ́kàn rẹ̀ tó bá èèyàn lọ́kàn mu ó sì rí nǹkan tí ò tẹ́ ọlọ́run lókùrúgbà tí èèyàn bá ti fẹ́ ṣètọ́ ọlọ́run tí èèyàn sì fẹ́ yàgò fún nǹkan tí ọlọ́run ọba subhanahu wa ta'ala tí ó fẹ́ abẹ́rẹ́ ọba ní tóbi rẹ̀ léyìí tí àwọn èèyàn ọlọ́run jẹ́ kó ṣe wá láǹfààní àwọn èyí tí a ti ń gbọ́ ọlọ́run jẹ́ kí òwúlò fẹ́ ní kọ̀ọ̀kan wa abẹ́rẹ́ ọba ní tóbi rẹ̀ allahumma thabbitna wa thaqqil mawazinana wa haqqiq imanana warfa' darajatana wa taqabbal salatana واغفر خطايانا وذنوبنا ونسألك العلا من الجنة وصلى الله صلى الله عليه وسلم وعلى آله وصحبه وسلم تسليما àfi ọlọ́run bá ní tóbi rẹ̀ orílẹ̀-èdè wa nàìjíríà ọlọ́run kò fi wá lọ́kàn balẹ̀ ọlọ́run má jẹ́ kí a rí wàhálà má jẹ́ kí a rí ogun ìfọkànbalẹ̀ láti ọ̀dọ̀ ọlọ́run ọlọ́run kò da rẹ̀ sórílẹ̀-èdè nàìjíríà má lé wa kiri má dà wá láàmú àwọn tí wọ́n ń jó lórí fún wa lọ́wọ́lọ́wọ́ báyìí ọlọ́run bá tọ́ wọn sọ́nà bi rahmatika ya arhamar rahimin bi rahmatika ya arhamar rahimin. برحمتك يا أرحم الراحمين اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداء الدين وانصر عبادك المؤمنين وصلى الله على نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وصحبه وسلم تسليما سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك